kí ni tá a fẹ́ bára wa sọ lọ́sẹ̀ tòní òun náà ni ayẹyẹ tí à ń ṣe káàkiri ǹjẹ́ ó yẹ kí a máa torí owó tí à ń retí owó tá à ń expect ṣó yẹ ká torí ẹ̀sọ́ ayẹyẹ di oko okòòwò hmm, táwọn olóyìnbó ń pè ní business hmm. torí pa fẹ́ ṣe ìnáwó ṣó yẹ ká máa gbé gègé lé wípé iye báyìí la gbúdọ̀ rí gẹ́gẹ́ bí owó nítòótọ́ tí gbogbo èèyàn bá ṣe ayẹyẹ pátápátá owó náà la fi pẹlẹ̀ ayẹyẹ tá à ń sọ yìí ǹjẹ́ tí a bá wá ṣayẹyẹ ọ̀hún tán tá a bá wá rí ohun tá à ń expect báwo la ṣe máa feel nígbà tá a ti gbé gbogbo ẹ̀mí wa lórí ayẹyẹ tá a fẹ́ ṣe yìí ǹjẹ́ ṣé ó lẹ́tọ̀ọ́ àbí kò lẹ́tọ̀ọ́ ká máa gbé ìṣirò ká máa gbé bùkátà ká máa sọ ayẹyẹ di okòòwò civilized ọmọ Ìbàdàn sísọ ayẹyẹ di okòwò bó o ló ṣe rí sí láńgbò títí ẹ. tabaníkà wò ìlú yìí generally tabaníkà wò púpọ̀ nú àwọn tí wọ́n ń ṣe ìnáwó ní òde òní nítorí pé kán lè rí èrè kan tàbí kejì lórí ẹ̀ náà ni wọ́n ṣe ń ṣe ìnáwó yálà ìbàjẹ́ kò mọ ẹlòmíì ó bá ti bímọ báyìí ó ti mọ iye gẹ̀ẹ́sì tọkọ ẹ̀ ní ó ti mọ iye àwọn tó wà níbi iṣẹ́ pé ah ìkọ́mọ́ mi bó ṣe bímọ ìbáyìí àwọn tó ń bọ̀ báyìí wọ́n gbọ́dọ̀ fi kíni wọ́n gbọ́dọ̀ dà wọ́n one thousand fún mi ó ti mọ iye àwọn tó ń bọ̀ ẹlòmíì ò fẹ́ ṣe wedding ó ti mọ iye àwọn tó ń ṣe kí ni tó ń bọ̀ ó ti mọ irú ẹbí ọkọ tó ní ó ti mọ ọ̀rẹ́ ọkọ tó ní ó ti mọ ẹbí ìyàwó ó ti mọ gbogbo ẹ̀ so ó ti rẹ pé kí o pátí tí mo fẹ́ ṣe èyí mo gbọ́dọ̀ rí bí one million naira bí àpẹẹrẹ àwọn tó tún máa ń ṣe ìfilọ́lẹ̀ eré tó máa ń ṣe ìfilọ́lẹ̀ wọ́n ti máa wò pé kí o tí n bá pe tí n bá pe olórin mo fẹ́ one thousand màá gbé àǹkárá five thousand at least wọ́n máa pe olórin tó jẹ́ ọ̀kan gbòǹgì tẹ́pẹ́ àwọn èèyàn máa fẹ́ rí ó yẹ kí n lè rí kí n lè rí business mi ṣe látara yẹn kí n lè ṣe kí n lè rówó mi ní lórí àǹkárá wọ́n ti rí four thousand àǹkárá one thousand one thousand five thousand wọ́n ti rí four thousand lórí olórin tó fẹ́ pè náà wọ́n ti rí tán bá ti sanwó fólórin wọ́n tún rí àwọn owó wọ́n tún rí àwọn nǹkan kan mọ́ nǹkan kan mọ́ nǹkan kan tẹ́ pé wọ́n wò pé okay táwọn bá ẹlòmíì gan ṣẹ̀fì fi lọ́lẹ̀ tó ṣe gan ẹlòmíì gan ò tiẹ̀ tí ìyá múfì yẹn kò tiẹ̀ tí orin yẹn gan kò wọ stúdíò kò tí ì lọ kọrin yẹn àmọ́ torí pé ó fẹ́ fi ṣe òwò ó fẹ́ fi ṣe business á ṣe kí ni ó máa wọ pé kí o díẹ̀ sọ pé akọ design eh, iv á sọ pé kí o kóun ṣe kí ni o kóun fi ṣòkòwò tóun bá ti ṣe owó tóun bá rí ń bẹ̀ látara olórin tóun bá pàǹtà àwọn àǹkárá àwọn kan tóun bá ṣe tóun bá ti ṣe báyìí o òun máa ṣe kí ni owó tóun bá rí ń bẹ̀ òun máa lọ fi ṣe kí ni òun máa lọ fi ya múvì yẹn àbóun máa lọ fi ṣe kí ni òun máa lọ fi gbé orin yẹn jáde tí ò jẹ̀yẹ kó máa rí bẹ́ẹ̀ àìmọye event ta ti lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ pé wọ́n máa ní launching movie launch tẹ́ pé wọ́n máa gbé poster báyìí gbọ́ wọ́n launch movie báyìí but at the end of the day wọn ètí ẹ̀ tí script out nǹkan tó ń jẹ́ movie yẹn gangan àmọ́ wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ tẹ́ pé wọ́n ti ẹ̀ ti pe olórin tó lórúkọ hmm. wọ́n ti pe àwọn èèyàn wọ́n ti tàǹkárá lọ wọ́n ti kódà gan wọ́n bá tiẹ̀ tún dé party yẹn gan yàtọ̀ sí pé bẹ́ẹ̀ pé wọ́n tiẹ̀ tún tàǹkárá wọn rówó ń bẹ̀ àbí pé àwọn èèyàn donate fún wọn tó bá tún dé irú party yẹn gan wọ́n tún máa wojú ni wáìnì tó bá gbé ọtí ẹlẹ́rìndòdò sí orí tébù fún ẹ wọn ò ní já wọ́n máa ń gbo táìmù ni nítorí pé business <laughs> nítorí pé business of ṣe wọn ò ní já òṣèṣe kan máa ti san owó ẹ̀ kan pọ̀ lọ́rọ̀ ẹ̀ tiẹ̀. <laughs> so ó lè ní àwọn wájú owó wájú tó rí pé bẹ́ẹ̀ pé àwọn èèyàn bóyá àwọn tó fẹ́ sponsor nǹkan yẹn wà lọ́ máa fi sí ó jẹ́ ní aago tó máa ń fi sí tó bá bẹ̀rẹ̀ tó bá pe event wọn ní bóyá bíi twelve àbí two ó máa tó bóyá bíi four kan tó máa rí èrò tó tán máa rí èrò bíi four yẹn bíi six yẹn lọ́ máa lọ gbé wáìnì sílẹ̀ pé má bínú sáà ẹ má bínú máa o lọ́ máa gbé wáìnì yẹn síbẹ̀ bíi six yẹn ṣe pé àwọn kan tó bá ti náwó tán téléré bá ti bẹ̀rẹ̀ tán ti náwó tán bíi six yẹn lòmíì ò fẹ́ jókòó ní patí so wáìnì yẹn bẹ́ẹ̀ wọ́n ní ṣí wọ́n ní já and big man àbí big woman ò ní fẹ́ já wáìnì so tó bá ti gbé síbẹ̀ bẹ́ẹ̀ yẹn tán ọ̀jà tán ṣe nǹkan kan wọ́n máa máa ṣọ́ wọn sáfù tó bá ti di bíi seven lọ́mọ ayẹ̀ṣẹ̀ já lọ́mọ ayẹ̀ṣẹ̀ já fún àwọn tí wọ́n bá ṣì wà ń bẹ̀ so wọ́n ti wọ́n ti calculate gbogbo hmm. ìṣòro yẹn ipò kí o tí wọ́n ti lọ jẹ́ wáìnì pẹ́rẹ́ tàbá ti lọ ra wáìnì bóyá bíi one million naira nínú tá a dẹ̀ tí ìpa five hundred thousand lọ́jọ́ ti tèmi yìí báwo la ṣe fẹ́ rówó ya nǹkan tá a fi lọ́lẹ̀ tí a jẹ tí ìyà tá a jẹ fi lọ́lẹ̀ báwo la fẹ́ ṣe àwọn èèyàn wọn máa retí ẹ̀ nígboro pé báwo la fẹ́ ṣe nítorí ìdí èyí nǹkan tí mi bá rú àwọn èèyàn ni wípé kán má máa ṣe àwọn wípé òkè o ìnáwó tó bá fẹ́ ṣe ìfẹ́ lọ́fín bá yàn ṣènáwó nǹkan tó bá ní agbára òun ni kò tìtorí ẹ̀ ṣe kí ni òun ni kò tìtorí ẹ̀ ṣe pé o fẹ́ ṣe ìnáwó má ro gbogbo ilé ayé ẹ má ro gbogbo láìfu ẹ sórí ìnáwó tó fẹ́ ṣe pé ìnáwó tí mo fẹ́ ṣe yìí o dandan dandan mo gbọ́dọ̀ rí owó báyìí lórí ẹ àwọn olórin tẹ̀tù máa ń ṣe àbáwọn tó máa ń àbí àwọn adẹ́rìn pòṣónú àbí nǹkan kan tó bá lọ sí tó bá lọ sí patí tó bá rí pé patí tí mò ń lọ yìí o gọ́vnà ló fẹ́ ṣe wedding yìí wọ́n máa ń ní wọ́n máa ń ní budget pé patí táwọn lọ five million làwọn fẹ́ pa wọn àwọn náà ti máa wò pé ìnáwó táwọn lọ yìí o eye báyìí ni mo gbọ́dọ̀ mú kúrò eye báyìí ni mo gbọ́dọ̀ pa so ẹ jẹ́ ká máa ẹ jẹ́ ká máa ṣe kínní ní ìwọ̀ntúnwọ̀nsí nítorí pé kínní kò kí ń ṣe gbogbo òde tá a bá lọ ni ká ti máa expect owó àbí gbogbo ayẹyẹ tá a bá ṣe ni ká ti máa expect owó àbí kí ni wọ́n sí nǹkan tí mo sọ. civilize ọmọ Ìbàdàn gbogbo ẹ̀ náà ló ti yànnàná tó sì tẹ́ mi lọ́rùn dáadáa ara nǹkan tí à ń gbìyànjú àti sọ lórí ètò tọ̀sẹ̀ yìí òun náà ni sísọ ayẹyẹ di okòòwò ṣe rí ní ọ̀pọ̀ ìgbà nígbà tí èèyàn bá gbé bùkátà lórí ìnáwó tàbí ayẹyẹ kí ayẹyẹ tó bá fẹ́ ṣe tó wá tí wọ́n ń retí wípé ó dáa o ní ìparí ìnáwó rẹ̀ yìí o eh, o gbúdọ̀ rí iye tó tó báyìí mọ́mì dáàdì tẹ́ ẹ̀ bá wá rí ńkọ́ condition wo lẹ fẹ́ wà á hmm. wá di pé àwọn dókítà olóyìnbó àti tìbílẹ̀ wọ́n á máa fi olúwẹ̀ jẹun hmm. nítorí pé ẹ ẹ fètò sí i ẹ ṣe ẹ ṣe arrangement yín dáadáa. wọn ṣe kọtá gbára wọn ká èmi àti ẹ tún máa sọ fáwọn èèyàn káàkiri pé àbíkú òun ni òde kóde tá a bá ṣe láyé òde tó dá sọ́nà tó ń retí owó ṣé ìwọ ọmọ prógámù ọlọ́run fọ́jọ́ náà ó ṣeé ṣe kójú ọ̀rọ̀ lọ́jọ́ náà ó wá tán nìsín àwọn tó wá ń retí wípé wọ́n bọ̀ wá fún wọn lówó tí wọn wá wá tójú ò jẹ́ kí wọ́n wá ó ṣeé ṣe kó jẹ́ wípé lọ́jọ́ ayẹyẹ yẹn gangan gangan ọ̀pọ̀lọpọ̀ tó o fojú sọ́nà sí pé wọ́n máa wọlé wọ́n á dẹ̀ fowó bẹ́ẹ̀ ṣe rí kí wọ́n máa wá ìwọ sì rèé ó ti gbé bùkátà lé orí ayẹyẹ tó fẹ́ ṣe nítorí òde ayẹyẹ tó o dá sọ́nà àwọn ọmọ rẹ tó yẹ kán wọlé ìwé ó dá wọn jókòó sílé pé ẹ jẹ́ kí n ṣe pátì ìtàn ńgbà ń bá ṣe tán pẹ̀lú gbogbo àwọn kálíbà àwọn èèyàn tó ń bọ̀ yìí ó ti fojú inú wò pé gómìnà ó wà bẹ́ẹ̀ àwọn sínítọ̀ ó wà bẹ́ẹ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn wọlé wọ́n fowó bẹ́ẹ̀ ṣeré wọ́n yẹn ṣe fún lágbájá ó ti gbàgbé pé ibi tí lágbájá ti yan orí ibẹ̀ kọ́ ni ìwọ ti yan titi ẹ ìdí àti ìtumọ̀ tí mo máa ń sọ fún àwọn èèyàn rèé pé àbíkú ni ìnáwó ṣíṣe àbíkú ni ìnáwó ṣíṣe bí o bá fi owó tó tó ṣe ohun rere tó wá dà sílẹ̀ èmi ò lẹ́ṣẹ̀ ni o mi ò lẹ́ṣẹ̀ ni wọkọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣí látòrí oúnjẹ dórí hall dórí ibi tó lọ lò dórí àwọn tó àwọn àwọn tó ṣe yóò dà fún ọ gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì lọ́jọ́ ayẹyẹ o ti wá withdraw owó o ti lọ jẹ gbèsè ń báǹkì o ti yáwó lọ́wọ́ ara o ti yá nínú ìjọ ọlọ́run káàkiri at the end of the day o padà rí owó yìí mọ́mí dáàdì àkọ́kọ́ náà yóò dá àìsàn sí àgọ́ ara ẹ̀ẹ̀kejì nígbà míì gan máa sọ èèyàn dá lágànná mo ti rẹ́ni tó sì náwó tó yẹ pé bẹ́ẹ̀ ó ti yá owó bíi mílíọ̀nù kalẹ̀ nígbà tó máa ṣe ayẹyẹ tán ó tún jẹ gbèsè ni hmm. mo ṣe lọ́ọ̀ṣì kan lọ́dún kan gbogbo àwọn artist tí mo pa àwọn instrumentalist tí mo pè ní ọjọ́ mi pé wọ́n mọ̀ gbà tí mo kúrò lọ́dẹ yẹn. nígbà àwọn ọ̀rọ̀ owó. ṣé ṣé ṣé ìwọ náà ṣé ìwọ ìwọ ti ya o ti ya movie ti àbí launch nǹkan tó launch ṣé o ti ya kí ìwọ tó ṣe àbí ìwọ náà ṣe bí àwọn kan ṣe máa ń ṣe tán pé wọn ò ní ìyá. mo ti ẹ̀ ti ya wọ́n kàn lẹ pósítà nípa fẹ́ ṣe nǹkan báyìí wọ́n dẹ̀ máa kàrà ó dìgbà owó tó bá pa á bẹ̀ lọ́ máa ṣe kí ni lọ́ máa fi lọ ṣe. bẹ́ẹ̀ni tó jàre kọlọ́n ṣàánú wa kọlọ́n ṣàánú wa civilize ọmọ ọbàdàn ká sọ díẹ̀ ń bẹ̀ ni ká ṣẹ́kù ẹ̀ ọ̀rọ̀ pọ̀ ń ṣùgbọ́n wọn bá tá a nà níbẹ̀ yìí eh, mo nígbàgbọ́ wípé gbogbo ẹ̀yin tẹ̀ ń wà nílé àtẹ̀yìn àgbààgbà tẹ́ ẹ wà nílé tẹ́ ẹ sọ jù wá lọ ẹ ti fi òye ẹ ti bá wa fi gbà